إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله الله سبحانه وتعالى أترى الكاتب أشهد النبي محمد صلى الله عليه وآله وسلم على الله سبحانه وتعالى أتكبر بكاره أتولى الذين يسألكم عن بعض الصحابة أتوبى ما في موضع النبي صلى الله عليه وسلم lánàá àti lónìí tíjọ́ fi di ọjọ́ fi di àkèyàmù adàlọ́ subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kọ́mọ́tà fi ẹnìkọ̀ọ̀kan wa náà dé bàbá wọn. pẹ̀lú adàlọ́ subhanahu wa ta'ala lónìí tí ó ti ọjọ́ ẹlẹ́kẹta nínú oṣù Ramadan ọdún fourteen forty seven àtẹ̀síwájú ní orí àlàyé tí a nínú Al-Qur'an sọ́rọ́tò al-Mumtahina. ìjà bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ lánàá àti ká ayé alákọ̀ọ́kọ́ nínú sọ́rọ́tò al-Mumtahina. àtàlàyé sábàbù nùzúlù. sura yìí kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́lọ̀ ọba mi kọ́lá mi sọ̀rọ̀ kalẹ̀ òun náà ní ìṣẹ̀lẹ̀ hafi bin abi balta èyí tí alimami al-bukhari alimami muslim àtàwọn míì nínú àwọn oníhàbí tí wọ́n gba ìgbàwá habibi náà nínú habibu ali bin abi talib radiyallahu anhu. èyí tí ọlọ́run bá nìkọ́lá fi fi sí ọ̀pamọ́ ní tí wọ́n fi pamọ́ ọlọ́run bá nìkọ́lá fi hàn náà sallallahu alaihi wasallam látara ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ọlọ́run bá nìkọ́lá fi wá sọ áyà kalẹ̀ àwọn onímọ̀ wọ́n ní al-ibratu bi umumi al-lafz la bi khususi as-sabab lóòótọ́ hasid nabi fásità òun lè tẹ̀lé tẹ̀lé sí tọ́lọ̀ ọba àdìgbòlá fi sọ́sọ́ rẹ̀ kalẹ̀ ṣùgbọ́n yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà pátápátá tí káàkiri àwọn ọmọ ìdí látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. nínú ayé alákọ̀ọ́kọ́ tá a kàdúwájú ọlọ́run máa lè kẹ́lá kọ̀ fún àwọn ọmọ tí wọ́n bá ti jẹ́ ọ̀tá ọlọ́run máa lè látara pé mo mọ́lọ́wọ́ bá àti ọ̀la lọ́sàn tó látara pé mo ṣe ẹ̀sìn ọlọ́wọ́ bá àti ọ̀la wọ́n jọ́ta fẹ́yìn náà ẹ̀jẹ̀ bá ti tẹ̀lé nínú ìwé òdodo látara bẹ́ẹ̀ ẹgbẹ̀rún wa mú wa lọ́rẹ̀ẹ́ ẹ má mú wa lọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ máa wá fi ìfẹ́ hàn sí wọn tẹ́ ẹ sì mọ̀ pé wọ́n kó ìra ẹ̀sìn yìí ẹ mọ̀ pé wọ́n lé yín jáde kó nínú ìlú látàkàrí pé ẹgbẹ́ ọlọ́wọ́n bá àdìjọ́lá gbọ́ eléyìí ọlọ́wọ́n bá àdìjọ́lá ó ti wá nílọ. àyà tó tẹ̀lé àyà lẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá àdìjọ́lá sọ fún wa àwọn olùdarí ilẹ̀ ṣèlúpá lọ́wọ́ dì إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون ọlọ́run bá àdìsọ́lá ni wọ́n á sọ àdámọ́ àwọn àtòkèrè àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá àdìsọ́lá gbọ́ pé sábà láwọn fẹ́ràn yín sábà láwọn bá yín ṣọ̀rẹ́ sábà láwọn ṣe wọléwọ̀de pẹ̀lú yín nítorí àǹfààní àti wọn rí lò ọlọ́run bá àdìsọ́lá wá ní èyí yẹ kọ́ fún ìkùnmí ọlọ́run bá àlejòlá ní tí wọ́n bá ní kápá lé ní yín tí wọ́n bá lágbára lórí ẹ̀yin mòmìnì àbíkẹ́ bá kó sí wọn lọ́wọ́ tí wọ́n rí pé kò sí ọ̀nà tuntun fún yín yẹ̀kúnnù lẹ́kún àdá ìgbà yẹn wọ́n tẹ̀ wá sí ìmọ̀ ìpè ọ̀tá ọ̀tá làwọn sí ẹ̀rọ ìṣe ìṣe àwọn mọ̀nàkìkì nù tẹ́ bá jọ wà papọ̀ ẹ̀ tí wọ́n rí pé àwọn ò lórí yín àbí wọ́n yá àǹfààní kan wọ́n máa ti wọlé wọ̀dé pẹ̀lú yín ẹ̀yin ọmọ òwe ha kọ́dà ó ti wá fẹ́ràn islam o kọ́dà yìí ti wá ti wá fi sá o ìyẹn yóò ti wá ìyẹn wá gbà ti jẹ pẹ̀lú ẹ̀ ọlọ́run bá àdìsẹ́ láwa ń sọ ìdí ń jẹ nínú ọ̀rọ̀ ẹ̀mí wọn fún wa ìpè yíyẹ pọ̀pọ̀ tọ́ wọn bá tẹ̀ yín tí bá ní kápá lórí yín tẹ́ bá pàdé ẹ níbi tó ti jẹ́ pẹ̀ lágbára yẹ̀kúnnù lẹ́kùn àdáà. ibẹ̀ yẹn ló ti wá pọ̀ káfọ̀ yìí o ọ̀tá tí wọ́n fi pamọ́ sínú tẹ́lẹ̀ tí wọ́n fi hàn sí yín ta wọ́n wàá ṣe kí ni wọ́n wàá ṣe jáde yìí. láyé amúkùn kọ́lá àwọn òní sàánú yín rárá kò ní sójú àánú wá nígbà ti dé ibi wọn ti lágbára lé láyé kúrú náà fi fún ìlànà wàdà sí ma wọn ò ní wò pé àwọn tiẹ̀ jẹ́ bí wọn ò ní wò pé àwọn tiẹ̀ ní ìwọ kan àbí àdéhùn kan ti lè láàyè sábàlágà ayé lórí kí wọ́n lè mọ wájà máa ń lé wọn lórí bí ọlọ́run bá àlejò ọlọ́run lè fún wa látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àti hàtìbí àdìbàtà àwọn tó rò pé wọ́n sábà ní wọn àwọn tó rò pé tó bá mú wa lọ́rẹ̀ẹ́ tọ́wọ́ wọn bá padà sí ọ́ papọ̀ mọ́ àwọn mùmí ní tẹ́jọ́ pé lọ́wọ́ àti ìṣọ́ra gbọ́ yẹ̀kúnú lẹ́kùn máa dá bákan ni wọ́n ti fi sí ya wọ́n gbàgbé ife oṣù ìfẹ́ pẹ̀lú àwọn láti fi ya pẹ̀lú àwọn arábùkà bàtà náà ní sọ̀rọ̀ bá wà lé wọ́sálà tí wọ́n ti kí ìgbàgbó tó dé àná sọ̀rọ̀ bá wà ẹni eré ànábì jẹ́ olódodo ànábì jẹ́ aláfọkàtà ọ̀nà àlọ́pàá àtọ́jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam bàtà ànábì ó bẹ̀rẹ̀ sí pèpè sí islam ànábì pè wọ́n ni ànábì ti máa sọ fún yín pé lókè lódì kejì àpáta lọ́hùn ti máa sọ fún yín pé àwọn ọ̀tá ń bọ̀ wọ́n bọ̀ agbègbè ìyá yẹn ànábì ti fẹ́ gbà mí gbọ́ tí wọ́n fún ànábì sallallahu alaihi wasallam wọ́n ni máa jà rọ́bìnà fi ká tẹ̀síbà ní àgbárọ́pàdé lọ́dọ̀ rẹ̀ yìí

ìjà ànábì ó pèdè fún ó dá lóhùn wá tó wá tó ẹ ọkẹ àbútọ́lì àbújá ìṣùgbọ́n báwọn ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sọ́lá ń pè wọn. ànábì wá ń sọ fún wọn pé ọlọ́run bá àdéhùn sọ́lá ń fi ẹ̀ oníkẹ́ ń bọ́ ọlọ́run bá àdéhùn sọ́lá ń sọ wá ń sọ fún wọn pé ìlànà àti ìtọ́jú mo lè ṣe fún àbí kó ní kálukú yìí ní fúnra rẹ̀ kó ṣe kí ni kó gba ẹ̀mí ara rẹ̀ là ọ̀nà wọlé ń tàṣẹ́ fi tẹ̀mí ara yín là òun náà ti fi ẹ̀jọ̀ náà wà ìṣẹ̀lẹ̀ tó. à ń kí pé ọmọ rẹ̀ Fatima bísú Muhammad rẹ̀ Fatima ọmọ Muhammad wọn náà gbára rẹ̀ gbára rẹ̀ lọ́wọ́ ìyàwó ní ìlànà ìṣẹ́ni wọlé ti fún ọ pé mo jẹ́ bàbá rẹ̀ tó o bá ti gbọ́ lọ́wọ́ bá rẹ̀ pẹ̀lú agbára kò sáfà ní ìkàwọ́ àná ti lẹ́gbàá náà lẹ́yìn pé wọn ọ̀tá náà ló tẹ̀lé ẹ̀kọ́ tí àmì sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ gbọ́dọ̀ ọ̀tá yìí pé àlèhàzà dà ọ̀nà tí nítorí pé olùkọ́ wá yìí ọba bẹ̀rẹ̀ sí ní àbúrò àbí olùkọ́kọ́ náwó ẹ̀kọ́ tí àmì sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ pé káfíńtì lákàyà Muhammad ó sì kúrò àmì sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ pé nítorí torí ẹ̀kọ́ ẹ̀rọ yìí hàtà lẹ́yìn àìsàn. ọwọ́ tóbi náwó tí àná ìsọ̀mọ́ àwọn àlejò kẹlẹ́ ń tóbi tètè láàrín ẹ̀kí yìí ọlọ́wọ́ bá àlejò láwá sọ ní ṣúra kalẹ̀ lórí ẹ̀kẹ́ sábàtì àdáadá ẹ̀ sábàtì àdá àbèjáde ọ̀tàbà. ọwọ́ kan ló ń sá àlejò láwá àlejò kẹlẹ́ ọlọ́wọ́ bá àlejò láwá ní ìjẹsẹ̀ ọlọ́wọ́ kó máa fọ ọwọ́ rẹ̀ méjèèjì ìrẹ̀ àbúrà. ṣèbí dáadáa ni wọ́n ti sọ̀rọ̀ wọn kò pé àwọn jẹ bí wọn kò pé àwọn jẹ ara wọn kò bẹ anabi náà ti jẹ lórí pẹ̀lú wọn àmúgbà tó tọrọ ẹsùn kí ni wọn ṣe wọn di ọ̀tá pẹ̀lú àti ìṣọ̀lá àti ìṣọ̀lá àwọn abẹ́rẹ́ ti gbogbo lé ti bíbí wọn ni ẹja pa wọn ni ẹja pa pa yóò di wàhálà o nítorí pé anabi sọ̀rọ̀ wà wà lẹ́wọ̀sẹ̀lá tọ́lọ̀ bá fẹ́ fi àtẹ́bí kan dìde ọlọ́run a máa gbé ìdílé látara àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ lọ́wọ́ balẹ̀ ẹlòmíràn dìde tí ò ní tí wọ́n mọ̀ sí ìwé fún pé ọmọlé bàbá rẹ̀ ni tí ò ní tí wọ́n mọ̀ fọwọ́ máa tọ́ka bí káfọ́ bẹ́ẹ̀ lórí fún àdáńtọ̀ wà wàlẹ̀ ọ̀sẹ́lá náà tó jẹ́ pé àbútọ́lì tó jẹ́ ẹ̀kọ́ bàbá àdáńtọ̀ wà wàlẹ̀ ọ̀sẹ́lá ẹ̀ òun ní òun ní pòtẹ́jà náà ní dáwòwò ọ̀rí kẹsàn-án ìdálẹ́sọ̀ wà wàlẹ̀ ọ̀sẹ́lá àbútọ́lì kò gba ìsìláàmù kò ọkọ̀ tẹ̀sán lẹ́sọ̀ láwọn àlọ́ sọ́lá. òun náà ló wà ní jẹ́ pé àwọn alámọ́ta padà wà wò pé ó dáa tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ mú yẹ ojú àlẹ́sì láwọn àlọ́ sọ́lá tá a fẹ́ yẹ ojú Muhammad tá a fẹ́ kó ṣe ní kó ẹ̀sìn tí ń gbé bọ̀ yìí tá a fẹ́ kó tàn kálẹ̀ nínú ìlúwa àbíká àbíká ṣe ní ká mú kápá ọ̀ tá a bá ti fa wàhálà tá a bá ti dé yẹn kọ̀ọ̀kan jọ gbogbo apátápátá ní ìdílé kọ̀ọ̀kan lẹ́sẹ̀ kanáà lọ́wọ́ kanáà lápá ọkọ̀ dáàbò mi ní táàbù pa ẹ̀jẹ̀ rẹ̀ wà kọ́ta kò ní jọ pé ẹnìkan báyìí ló pa tí wọ́n ti wá sọ pé àwọn náà fẹ́ẹ́ fi àwọn fẹ́ẹ́ gbẹ̀sà ìdí òkú náà lè fi wọ́n lè ní wọ́n láwùjọ gbàdíyà mélòó lọ́gọ́rùn ọgọ́rùn àkọ́mí àkàndá fún so náà ló pàdé jẹ́ pé àwọn àwọn ọ̀jọ̀gbọ́n kan náà àwọn akọrin ó ní ìdáàbà àìsàn lórí bàlẹ́ ìdí bàrí zàtàn sàlátà lùnàlà àná lẹ́yìn dá yẹ̀wẹ̀ wọ́n ti bá ní tẹ bá ní eyín eyín ẹ̀kùn níta ẹ̀rí eyín ẹ̀kùn tó náà síta báyìí ẹ̀ má rò pé kùn rẹ̀ ni o kò máa rò pé ah mo ní ti lọ́tọ̀ mo kó bí àwọn ọ̀tẹ́ ti pè mí. Sábà lẹ́yìn tí ní Sọ́málẹ̀ ti kò dé lò. Òun náà lọ́wọ́ ọba ìṣọ̀lá máa ń fi àkíyèsí Háàtì fún àdìbàgà. Ìgbè ìdí wọ́n rò pé o fẹ́ dọ̀ ẹ́ pẹ̀lú wọn. Tó o bá kọ lẹ́tà sí wọn tó fún ọ ní ìròyìn nípa àlẹ́sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ lẹ́nu. Látara bẹ́ẹ̀, wọ́n náà lè ní ọ̀rẹ́ orí tó ṣe fún wọn tí ó gbọ́dọ̀ fún lórí ìjà wọn orílẹ̀ ọ̀rọ̀. Ìyẹn ọ̀pọ̀ ìwọ́n yẹ kó lọ́ọ́ máa dáa tọ́wọ́n bá tẹ̀ ọ́ tọ́wọ́n bá tẹ̀ ọ́ yẹ̀kúrò lẹ́kùn máa dá ìgbà wọn mọ̀ kọ́ta ni wọ́n bó ti dé nínú gbogbo ẹni tí o bá ti jẹ ọlọ́wọ́ bá yẹn ti parí ọ̀rọ̀ fún wọ̀lá yẹn sọ àǹkàlì ẹ̀wọ́dún wọ́lá nàtọ́rọ́ àtà àtẹ̀tẹ̀rì àmìlàkà àwọn kírísítẹ́nì àwọn júù wọn ò lè fẹ́ràn rẹ wọn ò sì lè yọ ọ́dún sọ́mà ń bọ̀ ṣe ọ̀nbọ̀n ẹ̀yìn ìgbà yẹn ọ̀nà kẹ́kẹ́ mi lè gbà yọ ọ́dún sí ọ àtà tẹ̀síẹ̀dì àdìlẹ́tà àbíkọ́ bá tẹ̀lé sí wọn tí wọn náà bá yẹ kí láti fi láàbọ̀ ẹ̀yẹ ẹ̀ wọ́n tẹ̀ wá sí wọ́n tẹ̀ wá sí ọ̀ṣọ́ àmọ́ kò ní tó gbọ́n wọ́n ṣe fẹ́ẹ̀rẹ́ ń tẹ̀sí wọlé wọlé fún yọ sí ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bá yẹtọ́ lá ní yẹ̀kúnnù lágbọ́n àdá wọ́n dọ̀tá wọ̀lá tuntun ìlẹ́rìkan àìdíyàhùn wà ẹ àlùsínẹ́tà hàn wọ́n wà bẹ̀rẹ̀ ìdégéni ìdókòtò ọmọ ṣe fún ilé ọ̀sọ̀tò ilé ìfọ àìlí àwọn wà àlùsínẹ́tà hàn so wọ́n wà bẹ̀rẹ̀ ìdégéni àtẹnu wọn àtọwọ́ àtàhàn wọn àtọwọ́ wọn wọ́n wà dégéni wọ́n wà bẹ̀rẹ̀ ìnáwó àkójọ kìíní ni wọ́n ti ń fi ẹnu sọ ìsọkúsọ ètò ètò ètò tí ò tí ò tọ́ wọ́n ti máa fẹ́rẹ̀ pa ọmọ yẹn bẹ́ẹ̀ tí ní agbára láti àbí láti tún fi nǹkan ìjàpá yín jà ẹ wọ́n ti ní gbogbo ẹ̀ náà ni wọ́n lò bẹ́ẹ̀ náà ló ti rí bẹ́ẹ̀ ló ti rí pẹ̀lú àdéhùn sọ̀rọ̀ wá pàdé òṣèlú bẹ́ẹ̀ náà ni ó ti ṣe máa rí sáìsì àmì òfìdé pẹ̀lú gbogbo àwọn tó máa ń ṣe nínú ìpínlẹ̀ bá ti tẹ̀sí ọ̀rọ̀ ọ̀gbà ìjọba ọ̀tá mi wọ́n máa jẹ́ ẹ wá wo abcd ìjọ sọ nípa àdéhùn sọ̀rọ̀ wá pàdé òṣèlú wọ́n ti àdéhùn sọ̀rọ̀ wá pàdé òṣèlú wọ́n ti àdéhùn ìwé àyẹ̀bẹ̀rẹ̀ kọ́ni wọ́n pè ní wọ́n pè ní mẹ́tìmọ́ ẹ́ wọ́n pè ní sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sẹ́lá ní sáàṣọ̀ wọ́n pè ní òkìdá olókìdá ni wọ́n dá lóhùn onímájíkì ni wọ́n pè ní sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sẹ́lá wọ́n pè ní sáàì wọ́n pè ní ìlàkọ̀ọ́ni nítorí gbogbo àwọn tó bẹ́ẹ̀ ti sọ àwọn sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sẹ́lá yìí àwọn nǹkan tó dégé ni àwọn nǹkan tó láyé wù láàyè káfíńyàwó rẹ̀ ẹ̀ kí tí olè bá ti sọ̀rọ̀ ẹ ẹ mọ̀ ẹ sì mọ̀ pé iṣẹ́ yìí sọ̀kọ́ ló sọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ lóyún lóyún ní. wọ́n ti ṣe ta wọ́n ti àmì sọ̀rọ̀ wá wà lóyún ọ̀sánlá ní òkè ìdá ẹgbà wọn yá ọ̀sánlá ní sọ̀rọ̀ wà lóyún ọ̀sánlá ní ìpínlẹ̀ akọni tó pé àwọn akọni àwọn alágbe ẹ wọ́n yẹ kékeré láwùjọ àwùjọ àwọn alágbe láwùjọ gbogbo àwùjọ alágbe bá wà wọ́n àṣàrà ìrẹsẹ̀ fẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ àwọn tó jákọ́ ni àwọn olóyún máa ń tẹ̀lé lórí máa ń tẹ̀lé lórí àwọn ọmọ ẹlẹ́yìn olórí ẹ̀ sì ké àwọn dání àwọn bíi àwọn bíi ẹ̀ẹ́dẹ́ náà kúrò pẹ̀lẹ́ àwọn ọmọ ta àwọn ẹlẹ́yìn olóyún lórí. tí ẹ̀ bá ti wá tí ẹ̀ bá wá jẹ́ ẹ̀ dáadáa tọ́mọ̀ ta ni màá tẹ̀lé yìí àwọn ọmọ ta àwọn amúgbó àwọn tọ́ọ̀gì àwọn nígbà àwọn ráìsà èyí ti àwọn ọ̀tẹ̀lẹ̀ wọn àwọn akéwì wọn á gbé àlejò ọ̀la wà lọ sálà ní akọni ọlọ́run bá ti láti ṣe àpàrà fún ọkọ̀ ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ṣe àrẹ àlùkòrá lè sọ̀rọ̀ akọni ẹ̀yin náà bá ń sá àwọn oníkọ ẹ̀rọ yóò kọ oní bí ẹgbẹ́ ẹgbẹ̀rún orí yóò ta ọgbẹ̀ ìwé kọ́ kalẹ̀ bí ẹgbẹ̀rún bẹ́ẹ̀ tó àwọn oní kọ́ tó kẹ́ ìpínlẹ̀ lágbára tó ààrẹ ìṣẹ́kọ̀ọ́ ìkọ̀ àdúgbò àdúgbò ìjẹ́ ìgbà pé kékeré ọmọ ọgbà ìkọ́ ọ̀rẹ́ ṣe àrẹ. èyí sọ̀rọ̀ àkọlé o. tó ọlọ́run bá dikẹ́ láti fún wa pé tó bá ní agbára lórí yín wọ́n hàn. ọ̀nà méjì náà máa ọ̀nà méjì náà náà máa ń gbà tí wọ́n fi wọ́n ní báyà jà tí bá bá jà fi ní bá jà bẹ̀rẹ̀ bá jà. gbogbo ẹni ọlọ́run bá gbogbo o. wà wá tàbí tó ti gbà òun náà ní máa tó kéde òun náà ní máa ń wọ̀n bí kẹ́kẹ́ náà ó ti kéde ẹ̀mẹ̀ tètè. òun náà ló pa wọ́n bá rí ẹni tí òní kan ṣe sánú àwọn mùsùlùmí tí ẹ̀sìn ọlọ́wọ́ bá rí pẹ̀lú òye tẹ́lẹ̀ tó wá nítorò kan tó bá wọn ó wá lọ lọ́dọ̀ àwọn ti yó ẹ́ wọ́n wá nítọ̀ tó bá fẹ́ bí orí ìdáǹdè kúrò níbi ojúṣe ọ́ àbíkó gbajú tuntun láyé rẹ̀. òun wa wà ní pẹ̀ ọgbà tó ti ayé wọn ká lóko wọn fún yé ń fẹ́ kó ta ẹgbẹ́ kí ni wọ́n fẹ́ kó ní fún yé. dá nǹkan ìjọ fún ní wò pé ah,

àwọn zakati ìsìláàmù ní kí zakati ìsìláàmù ní náà yọ nínú àwọn tí wọ́n dégbé ní àwọn tí wọ́n lówó ìsìláàmù ò ní kí wọ́n dá àjọ fún àwọn tí wọ́n jẹ́ ìmáàmù èrò pé ọ̀yà dájọ́ fún ìmáàmù tó wọ́n dégbé ní kó wọ́n sàrà rẹ̀ rárá ẹ pin ni ọlọ́run bá ti láti yànnà náà àwọn tẹ́ pin fún ó yànnà náà àwọn ìpàdé ìran ọ̀nà mẹ́jọ tí ẹ̀ máa dégbé tí ẹ̀ máa yọ ìbẹ̀rẹ̀ láti mọ̀ pé islam fẹ́ kí ọrọ̀ kó ṣe kí ni islam fẹ́ kọ́ ọrọ̀ káyé kò fẹ́ kó jẹ́ pé ojú kan òun náà ló ṣe kí ni ṣé ká yẹ kó rẹ̀ dúró làtàrí bẹ́ẹ̀ ní àṣọ ìyá ìbí ìtàn ó má jẹ́ pé dúkìá yìí láàrin àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ láàrin nìkan ló ti máa ṣe kí ni òun náà ló ti máa káàkiri ẹ̀rí kó má jẹ́ pé olówó nìkan náà ló máa ṣe kí ni àwọn sáríkà ó sì máa gbé ní àwọn ó sì máa sáríkà lọ ìsìláàmù fẹ́ kí àwọn ọmọ jẹ́ sáríkà náà ká fún àwọn tó kéèkì káwọn kan náà ti gbé káwọn kan náà ti lówó lọ kí nọ́mbà àwọn tó máa jẹ́ sáríkà ó dínkù òun náà tó fún àwọn kan tó kéèkì nọ́mbà ó ti dínkù ìsìláàmù fẹ́ láwùjọ lọ kéèkì ló kẹ́ni kó wá pé gbogbo sọ́dọ̀ ẹlòmíín ní ọkọ̀ nínú gáràjì ẹ̀ tó ẹlòmíì pọ́nlé lọ́wọ́ tẹ́fọ́ wá wá àtúntò ni wọ́n ti rí títí wọ́n fi kọ́ ojú àwọn ọ̀gbìn tí wọ́n fi kó ojú ẹ̀ ẹ̀rí pé àwọn owó tè lé ní àwọn tè sówó ẹ̀kọ́ ni. àwọn tó yẹ kí wọ́n tó káàkiri fáwọn èèyàn ni àwọn tó yẹ kí yọ ẹ̀tọ́ sáríkà ẹ̀ wọ̀bí àbúrádìrín hakun màálùm nìta ìwọ̀n màálùm. ọlọ́ọ̀bà àti ìgbọ́lá ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ jẹ́ mẹ́ẹ̀ ẹ àwọn tó bá wá bí ẹ̀fún ẹlẹ́tọ̀ wọn àwọn tó lọ́wọ́ bá àdéjọ láti kí ni tó lọ́wọ́ bá àdéjọ láti owó lè wọ̀ fún wọn tí ò fún wọn tí ò sọ wọn lọ́rọ̀ ẹ̀sìn kí ni ẹ̀fún wọn lẹ́tọ̀ wọn. sọ̀rọ̀ ibi tá a ti lọ òun náà ni pé kò sí ẹnìkan láyé ẹ kò sí tètè nìkan láyé tí ó wà fẹ́ràn mùsùlùmí ìjọ́ fi fẹ́ràn rẹ̀ parí kéréké ìdí ọmọ wọn pátápátá pàdédé òun náà kẹ́lẹ́ òun kébé níbi wọn. òun náà ló pàdé ìjọ pé àgbàmọ̀ sọ̀rọ̀ káàkiri mọ̀ nípa ẹ̀kọ́ wa. ọlọ́run àdìgbọ́lá wọ́n ní lásán bá àkọ́mù àhámọ́kùn wọ́lá àwòrán ẹ̀kọ́mù. يوم القيامة يفصل بينكم والله مكانه من بصير. الله عز وجل لن تنفعكم لن عرض النفس وكذلك نفي التعبيد ara ti tó jẹ́ pé láyìí tá a bá lò á máa sọ pé nǹkan òun ò ní tẹ̀lé láéláé nǹkan òun ò ní kò ní tẹ̀lé láéláé ẹ nàfún ẹ rò pé àlámẹ́lì tó ń lò sẹ́fà kí ni òun ní tẹ̀lé láéláé òun náà wà wà nípa láwọn ẹ̀kọ́ fún yín pé láyé ẹ̀ǹfà àkún ẹ̀ àrùhà àbọ̀kùn òpin ẹbí yẹn òpin ẹbí tí àwọn kan ní tí wọ́n fi rò pé ẹ ọgbà láti lópin ẹbí tí wọ́n lópin ẹbí pẹ̀lú wọn òun náà níwọ̀n náà ṣe ní lóṣù tó yẹ kó gbé òun olè ìta fani fún yín o òpin ẹbí yẹn ló rò fún yín o wàlá àwòrán àdìkùn kọ́dà àwọn ọmọ yín pẹ̀lú òun wọn ò lè sàǹfààní kankan fún yín yàwó máa ṣe yá máa ti yọ sínú bẹ́ẹ̀ yà kọ́ tó bá ti bẹ́ẹ̀ kó dàrú ṣe yá máa ayé yọ sínú máa ń bẹ́ẹ̀ yà kọ́. àwọn mi kà ní ìfọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ yà kọ́ àwọn mi ní ìfọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ yà kọ́ tó bá ti bẹ́ẹ̀ kó dàrú ṣe ọlọ́wọ́ bá àdékẹ́lẹ́ yóò ṣe yóò ṣe ìdájọ́ yóò ṣòfin ẹ̀ láàrin àwọn tó bá jẹ́ ní ọlọ́wọ́ bá àdékẹ́lẹ́ yóò ṣe yóò kù wọn sọ́tọ̀ àwọn tó bá jẹ́ ní ọlọ́wọ́ bá àdékẹ́lẹ́ yóò kù wọn sọ́tọ̀ sọ́tọ̀. ọlọ́run bá lè jọra sọ fún wa nínú àyà yìí ètò ta sọ́ra ká má jẹ́ sí ẹbí nítorí ẹbí nítorí ẹbí nítorí ẹbí ẹ kó wá sí kíni kó wá ju akó òjò lọ́wọ́ ọ̀gá ìsọ̀lá ẹlòmíì ní sọ ní fi ẹ̀sìn rẹ̀ ẹ̀ ní fi ẹ̀sìn rẹ̀ láàyè látara kíni látara ẹbí ọlọ́ọ̀bà ní kíláàsì lórí wa pé kò sábà ní tòṣìṣì yìí o gbogbo ọ̀rẹ́ tẹ̀yìn bá ti láyé gbogbo ẹbí tẹ̀yìn bá bára nìkan láyé téèyàn bá ti jọ wà téèyàn bá ti jọ wà lórí ìbẹ̀rù ọlọ́ọ̀bà yìí pẹ̀lá kò ní wúlò fún ẹgbẹ́ ọjọ́ ìgbà ìgbà ìyá mi. ọlọ́ọ̀bà ní kíláàsì fún wa nínú Al-Qur'an ó ní al-akhillah ba'duhum yawma'idhin li ba'din aduwwun illa al ní kíláàsì àwọn ọ̀rẹ́ kò ní kò sùn àwọn ọ̀rẹ́ tí wọn lè má yọ àwọn lójúmọ́ ẹ ọlọ́run bá àdìgbò láyé báàdì rẹ̀ ní báàdì yàwó mẹ́rin ní àdùn tó bá ti jẹ́ òbí dàbí yàmà àwọn ọ̀rẹ́ tẹ̀ rí wọn padà tọ̀tà ni wọn padà tọ̀tà kọ́dà wọ́n máa sókè lé àwọn wọ́n máa sókè lé àwọn tá wọ́n náà lè sọ nínú wọ́n náà lè sọ ẹ wọ́n sọ fún wa sọ fún wa ẹ̀yìn àti ẹ̀yìn àmọ́ dáhùn ìrọ̀ ni wọ́n pa wọ́n wà padà mọ́ síkè ìlà wọn kọ́lá wọn sọ fẹ́rẹ́ ọba àti fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ náà wà á sì ní lẹ́yìn ní àdá wà ní àná wọn láàánú ìkẹrẹ wọn wà fẹ́rẹ́ ọba àti fẹ́rẹ́ fẹ́rẹ́ alákùn àwọn tí wọ́n sọ wọn nù ọba àti àyẹ̀lẹ̀ àdọ̀lánà ẹ̀ nínú ìdí wọ̀dìrì nàìjíríà tààtà àkùrà yìí. wọ́n máa bẹ̀rẹ̀ ọba àti fẹ́rẹ́ fẹ́rẹ́ àwọn tí wọ́n sọ wọn nù nínú àwọn ìyá nínú àwọn àjẹ̀nú tí wọ́n fi dájọ́ ní ìyá lónìí ọlọ́run dákú fi wá fi wọ́n hàn wá káàtó káàmọ̀ tẹ̀ wọ́n mẹ́lẹ̀ báyìí ẹ̀ ilé ìwọ̀n olùgbà wo ni ó ti ọ̀dọ̀ ìyá lẹ́yìn àmà ọlọ́run bá ìjọ lá ní gbogbo ọ̀rẹ́ pátápátá yóò lè já ní o àti ọ̀tá ni wọ́n dàgbà sí ọ̀dọ̀ ìyá sílẹ̀ ìṣẹ̀lẹ̀ bíi àyàfi àwọn tó bá tẹ̀ wọ́n lẹ̀ òun náà ló fà á tó ń jẹ́ pé gbogbo tààrà fẹ́ kọ́ni pẹ́ kábàárà sọ̀rọ̀ ẹ̀sìn ìṣọ̀rọ̀ ìyàbà ìjọra kábàárà wa sọ̀rọ̀ nítorí ìpáyọ̀ rẹ̀ kábàárà wa sọ̀rọ̀ nítorí pé ẹni yìí ẹni tó náà fẹ́ lọ́wọ́ ọba ìjọra ni gbogbo ọ̀rẹ́ tá a bá bára wa ṣe nítorí àǹfààní ayé ẹ̀ torí pé mo ráfà níta lọ́dọ̀ ẹ̀ àbí mo tó orí ìdáàbòbò kò ní ìyá tó ta lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ ìṣàkópátá tó bá ti jọ́ ìgbìyànjú ìyá náà mo fi ẹ̀yọ́ ọlọ́run bá ìṣẹ́ ra wá ní àtàwọn ẹbí ìpò ẹbí àtàwọn ọmọdé ẹbí kò sábà ní ọ̀sẹ̀ tí wọ́n ṣe fún yín o wọ́n ti ọ̀gbẹ́dà ìyáàmà àti kí ni àti àwọn akọ́yọ̀ ọlọ́run bá ìṣẹ́ ra ẹ̀rí pé ọlọ́run bá ìṣẹ́ ra fi àyà fi ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹbí tí ó wúlò tí ó sáǹfà nígbà tí ọ̀gbẹ́dà ìyáàmà òun náà ni àwọn tó fẹ́ ọlọ́run ọmọ tí ó wúlò fún ni tí ó sì fẹ́ fún ni tó bá òun náà ni ọmọ tí ó bá jẹ́ ọmọ tó bẹ̀rù ọlọ́run táwọn òbí rẹ̀ sọ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní ìdààmú sàbùrù ádámù ọ̀pọ̀lọpọ̀ àwọn amadu ìlà ní ìsàlá anábì sọmọ anábì ádámù bá ti jáde láyé sọmọ anábì ádámù bá ti kú ẹ̀ńkọ́tọ̀ àánú amadu gbogbo tẹ̀rẹ̀ pátápátá òsì gbó àwọn ń ńgbàwẹ̀ kò lè gbàwẹ̀ mọ́ ńkírun kò lè kírun mọ́ ńsisàrà kò lè sisàrà mọ́ kò lè ha kó dáadáa tí ẹ̀ máa ń ṣe tí wọ́n máa ń kọ́ kalẹ̀ sínú ẹ̀yìn pé ó ṣe báyìí ó ti dúró àyàfi ọ̀nà mẹ́ta mẹ́ta ni mẹ́ta ni ò ní dúró nínú àwọn tẹ́sí yẹn ti láyé tó jẹ́ pé ó sì máa dáadáa yóò máa lọ. alákọ̀ọ́kọ́ òun náà ni sọ́dàkọ̀tì ń já ìyà ìlà ní sọ́dàkọ̀tì ń já ìyà inú nǹkan tí ò ní dúró tí ìbá kú tán tí ládà yóò tún ọtí tí ó mọ wọnú sẹ́yìn wọ́n ti gbogbo ọ̀nà tí ládà mi lè gbà wọlé ọ̀nà tí òun lè gbà wọlé wọ́n ti kúlóòtì ẹ̀ ọ̀nà táwọn lè gbà wọlé wọ́n ti kúlóòtì wọ́n wá sí ọ̀nà tí sọ́dàkọ̀tì ń kí ló ń tẹ̀lé ní òun náà ní nẹ́tùnẹ́tùhà sàárà tó jẹ́ pé àǹfààní rẹ̀ ti fi ẹ̀ ń jẹ́ pé àǹfààní rẹ̀ ń lọ wọ̀yẹ̀ sẹ̀míl kò dúró ẹni tó kọ́ mọ́sálásí kalẹ̀ nìyí tó bá kú tí wọ́n ti mọ́sálásí rẹ̀ wọ́n àbí wà tó ti kún wọn àti mọ́sálásí pa àbí wọ́n lè mọ́sálásí mọ́sálásí yẹn wọ́n bẹ̀rẹ̀ gbogbo gbàtọ́ wọn tó wá ń kírun nínú mọ́sálásí yẹn yóò mọ̀ wá ti kí ni yóò mọ̀ wá gba commission lájọ́ ọ̀nà lọ́dún gbà ìṣe dáadáa tí kò lè pa látara mọ́sálásí oníṣìí iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni abúkọ́lé kéwú abúgbẹ́ kànga ó sì ojú ọ̀nà omi táwọn èèyàn máa sàǹfààní abódigi eléso táwọn èèyàn wá ká èso ń bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ gbogbo bàtìgì náà máa ń ṣèso táwọn èèyàn máa ń jẹ́ ládàá yóò máa ń gbé yóò máa lọ sí pa abódigi tó wọ́n ti ẹ̀ léso àmọ́ ìyá àgbòràdá ni igi tó ní ipò òdì táwọn yẹn máa dúró lábẹ́ ẹ̀ táwọn yẹn bá ń lọ wọ́n fẹ́ dúró sọ́mọ́tò àbọ̀rùn mú wọn dúró lábẹ́ ẹni wọ́n gbàdúrà ẹni tó dúró díẹ̀ wọn ó lè mọ̀tò láyé wọn ládàá yóò máa lè tẹ̀lé ní yóò máa lọ lọ́ba. àwòrán yóò fẹ́ mú tàfàn àbí àti ẹ̀rù ní Qur'an nígbà tó wà láyé mi o ọwọ́ mú Qur'an ọwọ́ gbé kalẹ̀ ọ̀pọ̀ sinimá lókè gbàtẹ́ owó gbàtẹ́ nìyẹn náà bá nílò lórí máa ń tẹ̀sí láwọ́ tẹ̀sí láti mọ́ lọ́láṣí lága rẹ̀ wọ̀n lọ́dún báyìí. gbogbo àwọn wọ̀nyí àwọn náà ní tó lóore jù nínú kíni nínú sàrátẹ̀ ìmọ̀tò. pàápàá jùlọ omi ojú fún yẹn lómi àlẹ́bí náà yóò sọ nàkọ́ sáfì yorùbá ìkó àwọn àkọ́ ìkó lóore jù sàrátẹ̀ ìmọ̀tò òun náà kéèyàn fún yẹn lómi. kéèyàn kéèyàn fi ẹ̀fọ́ òkun wọn bẹ́ẹ̀ kéèyàn fa omi fún wọn bẹ́ẹ̀ gbogbo àwọn inú ti ọwọ́ àwọn fi yóò sábà yìí inú ọwọ́ èèyàn tí tún tó kí ọmọ wọlé fún yàn látara rẹ̀ òun náà ní kíni òun náà ní ìmọ̀ ìmọ̀ tẹ́yìn bá kó àwọn èèyàn táwọn wọn sábà ní pẹ̀lú ẹ̀ ọkọ̀ ní ní hadith gbogbo tí ẹ̀ máa ń kọ̀yàn lẹ́sìn kì í wá mọ lórí pé inú kíláàsì o já àfáà ni kó wá pa àwọn ilé kọ́ o kọ́dà ìyẹn lè má jẹ́ àfáà kó jẹ́ pé àlàyé tí wọ́n ń ṣe fún náà ní wẹ́ẹ̀sì ó wá rí àwọn kan ó wá sàlàyé tó fẹ́ hàn nígbà ah, tí èyí wọ́n ní kò dáa kọ́dà àwọn àfáà ní báyìí báyìí àti bí òun tó kò dáa tẹ̀wọ̀n pé wọ́n ti fẹ́ nínú wọ́n náà ti fẹ́ tí wọ́n ń segin tí wọ́n ń tẹ̀lé nǹkan yẹn ló fi gbogbo ìbàdí máa ń gbalada lórí nǹkan yẹn ìwọ́n tó sọ fún mi gbalada lórí yẹn. àwọn ìdí ni ìjọba ìwé eléyìí náà ní sìn nínú tẹ òkú ni tó fi lọ ẹlẹ́kẹta nínú tẹ èèyàn tí wọ́n lọ lè ba àwòwálàdé sọ àyẹ̀ lórí ìyẹn lọ́dún náà nínú tẹ èèyàn tẹ̀yẹ̀ ti mú ara ẹ̀ náà lọ́wọ́ tẹ̀yẹ̀ ti iṣẹ́ rẹ̀ tí a bá wá bí ọmọ tọmọ tẹgílì ọlọ́wọ́ bá alẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ làwọn anábì wàá sọ fún apẹ́ ẹni ọmọ ẹ kéde ẹni ọmọ òun náà ni yóò wúlò fún yà nígbà tí ìwà ti láyé má ọmọ tí yóò wúlò fún yà ó ní òyìn tí ní òyìn ń bẹ lára rẹ òun náà ní àkọlá àwọn ọ̀làdì sọ́ọ̀rì ní yẹtù ọ̀dà àbọ̀mọ tó jẹ́ ọmọ rẹ ẹ ọmọ tó jẹ́ ọmọ rẹ tí ń ṣe kí ni tí ń tàbí àbáwọ̀ bí ẹ téèyàn bá tọ́ ọmọ tó ọmọ bá yẹ ọmọ rẹ tọmọ bá ṣàdúrà fáwọn òbí rẹ àbí ọmọ bá àwọn èèyàn tó wá máa fi sábà bí ọmọ rẹ ṣàdúrà fáwọn tó bí ẹ bẹ́ẹ̀ bá ẹ bá rọ ọmọ tó bá ti dáadáa tó wà dáadáa wọn ni ah kọlọmọ bá kí àwọn òbí rẹ ah yóò máa dáa fáwọn tó bí eléyìí bẹ́ẹ̀ téèyàn bá ṣèdá kejì àwọn èèyàn tẹ̀lé wọn lọ wọ́n máa wọ́n èpè náà wọ́n fi balẹ̀ dá olórí burúkú òdì kan náà ló kú fi wéré àgbáyé náà yóò tó àwọn kíyèsí ọ̀kíyèsí láti kékeré ní ìlú máa tọ́ mẹ́ẹ̀ àdáwò ta kàlá òjò wa ṣe ọ̀pọ̀ àwọn èèyàn fi ọmọ kalẹ̀ fún sòtáìtì pé kó máa tọ́ ọ tọmọ bá ti wá di pé ó fẹ́ yà ó fẹ́ yàwọ́ ó fẹ́ yàkúyà ìgbà wọn dẹ̀ wá ti dé pé àwọn fẹ́ tójú ṣe àwọn lásìkò tá à ń sọ yìí sìn ipá yìí mọ́ta mọ́ a máa ń kọ́ mọ́lẹ́sìn lásìkò tá a lásà lè ná mọ́ olùgbà tí yẹn lè ná mọ́ o dà àbí tọ́ ọ bá dé stéèjì kan níbi báyìí ó ti da oyin o ìgbà kan bẹ tó o bá tẹ̀ tí bá mú ọ ẹ bàbá rẹ lè mú ọ báyìí tó mú ọ kó sàn ọ́ jù ó lè mú ọ kó mú ọ rẹ kó sàn ọ lọ rẹ àwọn tó bá dé stéèjì kan tó àti bàbá ti sọ pé à ah, ń sọ fún ọ tó ṣe yóò dá o àìsàn ah, mi ti kọjá mí ní ti kọjá mí náà nù tọ́wọ́ bá ti wá dé pé ń kọjá mí náà tó jẹ́ pé kí wọ́n sọ bàbá ló nà gan ìwọ gan nígbà tó nára rẹ tọ́mọ ṣe fi gbà tó wá ń gbà tó wá di lálẹ́ tọ́wọ́ ọ̀rọ̀ padà wá wú pé à ah, kí máa wá fowó ìṣe lánàá báyìí ń sọ fún ọkọ̀ ọmọ ti kọjá rí nù àwa ní ìjọba ọmọ ó dé stéèjì yẹn káàdì tó kíni káàdì tó kíni tó ma òun náà ní ní islam bí kọ́ wa alẹ́sọ̀lá wa yóò sẹ́lá alẹ́bí ní ẹ máa pa ọmọ yín láti ẹ nígbà tó bá ti kíni nígbà tó bá fọmọ tó méje ọyá bẹ̀rẹ̀ sí báyìí ọyá bẹ̀rẹ̀ sí àwọn àsìkò yìí ní àsìkò máa rọ̀ ni àsìkò tó jẹ́ pé ọ̀rọ̀ lásán gan ó ti kíni ó àlejò wa ní sọ́mọ́ wa kọ́wọ́ nílẹ̀ wa tẹ́ bá pa ọ́ láì fún òtẹ̀lẹ̀ àlejò yẹn máa nà wọ́n lórí ẹ̀ sẹ́fù tó gba àsìkò tá à ń sọ yìí sí fi ìfẹ́ àwọn ni ẹ̀ ń palẹ̀ rẹ̀ mọ́ fún tí ó ti gbìn tí ó padà sí lọ́jọ́ iwájú kò sí tó ṣe ìrún tó wọn bá ń kí lọ́mọdún méje tí tóbi dọmọdún mẹ́wàá àwọn tí máa ń gbà lọ́mọdún méje tóbi dọmọdún mẹ́wàá kò sí ìpàlágà àmọ́ àsìkò yìí bẹ́ẹ̀ ṣe ń kọ yìí yóò ṣe bí yóò máa mọ́lá bẹ́ẹ̀ ṣe ń kọ yóò máa mọ́lá tó bá wá dásìkò tó bàlágà nǹkan yóò ti máa lá wọnú àsìkò yẹn tó bẹ̀rẹ̀ sí máa kọ́ ẹlòmíì fọ́ ọmọlẹ́ kalẹ̀ kò sí ẹ̀kọ́ kankan bẹ́ẹ̀ ọmọ bàlágà rẹ lórí ẹ máa àwọn àwọn èèyàn máa lọ rí kírun ẹ ra àwọn míì yẹn ní wọn sí káàkiri àdìlò kan àwùjọ tó jẹ́ pé ẹ àgbọ̀dọ̀ tó kí ni ọ̀rọ̀ bá ń ná mọ́ ní òtẹ́lú ọlọ́mọkọ́ ẹ̀ ó ti ẹ̀gbọ́dọ̀ ọmọlọ́mọ yìí tẹ̀fẹ́jọ́ wọ́n ni ẹ̀nà ẹ̀nà ó lè mọ́ tẹ̀lú rẹ̀ ẹ bá nìyà dáadáa àmọ́ nísìn ìwọ́n tó tó lẹ̀kọ́ fún ọmọ lọ́wọ́ wá ó fẹ́ pọnmọ́ fún mi ní tó ní bá mi bọ́ ní kí n tiẹ̀ gbogbo àwọn nǹkan yìí sì yìí ó ní kí ni ó ní negative effect lórí gbogbo àwùjọ tí ẹ̀ bá wà àwọn tí wọ́n ti àwọn tí wọ́n ti jágbe nígbà tí wọ́n bá dàgbà sínú àwùjọ ìbí wọn náà ni wọ́n ya wọ́n yà yìí. àti láwùjọ mi ilé ayé tàwa yìí àjọ òkú papọ̀ náà àtẹnilé àtẹnifú sọ́mà kankan náà àjọ sọ́mà kankan lájọ ilẹ̀ ilẹ̀ kankan lájọ délé lórí odidi ọ̀gbẹ́dà ìyáàmà yọmọ ìyáàmà ti yẹ sí ìrẹ̀ ìnákùn odidi ọ̀gbẹ́dà ìyáàmà kọ́lọ̀ ọba àlejò ọlọ́tọ́ tó kíni kó tó yọ ìyàgbó lára ọkà ibi tá a ti lọ òun náà ní pé ọlọ́ọ̀ba àlejò ọlá ní ẹbí yóò lè gbàgbà ní fún yóò àtàwọn ọmọdé ẹbí kò lè gbàgbà ní fún yín àti wá rí ibi tí ànábì sọ wáhùn àríwò sẹlẹm ànábì ti di ó yé wa pé ibi tí ọmọdé máa ń sáfà ní nìkan wò tọmọ bá ya ọmọ dáadáa tí wọn ń sàdúrà fáwọn òbí rẹ ibẹ̀ náà ni ọmọ tí ma tó kéde ìgbà tó yóò ti ma yóò ti ma sọmọ yóò ti ma láǹfààní nínú ìṣẹ̀lẹ̀ tó ṣe kalẹ̀. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹlòmíì òbí mi yóò ti kú yóò wà ní yóò wà ní àyàtò gbàgbàkéyà ìtẹ̀mí àfonúfojì láàrin kìnnì láàrin ayé àtàlẹ́sìámà tó jẹ́ pé ìjẹ́ náà ló ń kálukú wà màmá àtàwọn pàtàkì fi àbátò ẹni tó bá ti kú ó ti jẹ ẹ̀rìn àjò àlẹ́sìámà rẹ̀ ànábì ní ó máa wá ṣe kí ó máa wá fún ní yóò máa wá rí àwọn ìgbádùn yóò máa wá rí àwọn dáadáa tó pọ̀ yóò máa bèèrè lọ́wọ́ ọlọ́ọ̀bà àdìsọ láti wọlé oṣù tó lélẹ̀ ẹ́ ọlọ́ọ̀bà àdìsọ ló máa sọ fún ọ pé látara àdúrà àdúrà tó máa rẹ sí fún ọ àdúrà tó máa rẹ sí fún ọ. sọ eléyìí tó bá jẹ́ pé àǹfààní ayé nìkan ò tiẹ̀ tún tó wa inú kọ́ ọmọ wọ́n yarí tẹ̀sán tó wọn bá yarí láyé á tún sábà ní náà tẹ́lẹ̀ ìbá tẹ̀ ṣe wá lójú ó yẹ ká bùkátà àǹfààní sígbó nígbà tá a sàkúrò ayé mọ́. ọlọ́run bá àdìsẹ́ láwá sọ pé láǹtà ń fáàkùn àrhámùkùn wálà àwùládùkùn fámìlì tẹ̀lé àtàwọn ọmọ tẹ́ bí kò sáǹfààní kẹ̀kẹ́ tí wọ́n ti fi yẹ o yàwó mọ̀ sí yàmù ti yẹ̀ sí ìbẹ̀ náà fájú àdìsẹ́ ló ọlọ́run bá àdìsọ́lá ní wọ́n wáwò ní ụlọ àmọ́ gbogbo ń ṣe pátápátá gbogbo ń ṣe nílé ayé ọlọ́run bá àdìsọ́lá ní gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá àdìsọ́lá ní ẹ̀rù yìí ó tẹ̀lé tó ló tó wà lókè rẹ̀ àti tó alákọ̀ọ́kọ́ tó wà lára kọ̀ọ̀kọ́ so mára wọn ó so mọ́ tó sí ẹ̀ èké láti lè pé ká ló bá mọ̀ ìpè ní tí ó wúlò fún wa ẹnu wọn tí ó wúlò fún wa nínú ayé ká wà bẹ́ẹ̀ òun náà ní kí ni òun náà ní sábà pé torí ọlọ́run ẹ̀sìn ọlọ́run bá ìṣọlá òní kan náà ló wúlò fún wa àlìjẹ́bí àlìjára àlìjẹ́bàgbà àlìkólè máa tàn àlìmọ́ wúlò fún aláyé ká wà bẹ́ẹ̀ àmọ́ tó bá ti dọ̀ọ́ dàbí ìyá náà nígbà tí wọ́n yọjọ́ ìdá tó yá mọ́ ó ní yọ́mọ yẹ̀fẹ́ olùmọ́rú mi àmì yọ́mọ yẹ̀fẹ́ olùmọ́rú mi àmì ọjọ́ táwọn sọ yìí ọjọ́ ìdá tó yá mọ́ ọjọ́ tí ọmọ ènìyàn máa sá fún ọmọ ìyá ẹ̀ ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ mi ni ojú ọba ṣe ọ̀rẹ́ ìlú ìmọ̀ sọ pé ojú ọba ṣe kó sí mi láì sáwà yìí gbogbo ọ̀nà ní òbí máa ṣe ní òbí máa atọ́nà ẹrú atọ́nà ẹ̀kọ́ ẹgbẹ́ mi ni àbúrò mi ni yóò mọ̀ wá àǹfààní wọn ni àmọ́ kékeré tó ti jọ ọdún ìdàgbàsókè yá mà ọlọ́run bá ìṣẹ́lá ní wọn sáfún àwọn yẹn. wọ́n ó mi yíwa bí tó ti jọ ọdún yá mà ń sọ yìí ọmọ ènìyàn fún bàbá ẹ̀ yóò yóò sì fún bàbá ẹ̀ ilé ayé wà ń bẹ̀ àmọ́ wa lọ ẹni tí ẹ obìnrin ọmọ sọ pé ọmọ mi ọmọ mi ọmọ mi kọ́lá obìnrin máa ń láàánú kọjá àlàǹgbà ní ìgbà tí ó dùdú kó bá rẹ̀ yóò láàánú ọmọdé pípé tó ṣe kiri yóò fi ra rẹ̀ sanná fọ́mọ yóò sọ̀rọ̀ rẹ̀ bí àtùpà ẹ tí abẹ́ rẹ̀ dúdú tó ti ń sanná fà rẹ̀ ẹlòmíì sórí ọmọ yóò máa lè ṣe kiri yóò máa lọlé aláwo yóò máa lọlé arúgbá yóò máa kọ́lá ẹlòmíì obìnrin yóò lásọ lọ́rùn máa tọ́mọ wa ní kiri yóò ní torí ọmọ yẹn tẹ́bá wọ ọ̀nà tí ń gbà ṣe wàhálà lórí torí tọmọ ẹ̀rì kí ọ̀nà tó rọ́ǹdù rọ́ǹdù èmi gbà torí pé tó bá fẹ́ ṣe wàhálà nítorí tọmọ nítorí tọmọ ṣe wàhálà lórí kó ṣe kíni lórí pé bọ́ọ̀mù ó ṣe ìrìnà tó tọ́ lórí bọ́ọ̀mù ó ṣe ìrìnà tó tọ́ ó náà ìyẹn máa ṣe wàhálà rẹ lórí àwọn ẹni tí wọ́n ti lọ láwọn òbí wọ́n já àwọn òbí dáadáa wàhálà tí wọ́n máa ń ṣe lérí ọmọ wọn òun náà ni wàhálà bí ó ti kẹ́kọ̀ọ́ ó yá ilé tó yá wọ́n mú ọmọ báyìí wọ́n mú dọ́dọ̀ àbá wọ́n mú dọ́dọ̀ àbá abẹ́yà máa lọ kẹ́kọ̀ọ́ wọ́n tún tẹ̀lé ẹ̀ tó bá tún lé wá tó dàgbò tó mọ ọmọ tó tún lọ lè mú wọ́n mọ̀ ṣe wàhálà wọn láti pilẹ̀ pẹ̀tẹ̀ yìí wọ́n mọ̀ ṣe ká abẹ́kọ̀mọ̀ yìí abẹ́kọ̀mọ̀ yìí dáadáa àsìkò yìí àwọn òbí tí ń sunwó káàkiri ní ti gbé ọmọ níjà fi ń sọ àsìkò tá à ń sọ yìí sìkò ráyè eléyìí wo àsìkò bí ó ti bẹ́jẹ́ pé ní ọmọ wa gbà wọn ọmọ màá ní kúrò káàkiri ọmọ ní lọlé kéwú ọmọ ní tèkà mú tó bá di pé ó wá yá tó lòdè tó lè òsì má ẹ ìgbà òun gbà tí ó bá padà wá darí sílé ọmọ ti ṣe kíni ọmọ ti kẹgbẹkẹgbẹ wọn ti àfihàn ìgbà òun yóò kí wọ́n á sọ fún ọmọ náà kò sí nǹkan tó fà á nígbà tó jẹ́ pé kí ni nítorí ẹ̀ kó wúlò kò wúlò bí o bí àwọn ìyàjọ wa là ní ọmọ tó yìí ọlọ́run bá lóṣèlú láti wájú kó yé wa pé tó bá ti jọ́ ìgbéjà kì í á mà ẹ́ àwọn méjèèjì mọ̀ yóò àwọn sáré òdu àwọn ọmọ sá fún ìyá rẹ̀ ẹ́ ìyá náà ọmọ tó kíni ìyá náà ọmọ sá fọ́mọ wa àbí yìí kọ́dà àwọn ọmọ sá fún abẹ́ wọ́n tọ́ ìbátì yìí wọ́n bà ní ìyàwó ẹ ìyàwó kò ní oṣù kò ní kò ní kò máa ta yóò ta máa ta fún ìyàwó àti ìyàwó máa ta fún ọlọ́run bá ní bẹ́ẹ̀ máa ṣe kí ni ọmọ àwọn tó bí ǹjẹ́ rẹ̀ já ǹjẹ́ ó ká ìmú kílò láyé dáwà yìí rẹ̀ bá láyé dáwà ìfẹ́rí àwọn kẹta lọ́dọ̀ ni ìfẹ́rọ ma ìfẹ́rí à ìfẹ́rí bàbá ìfẹ́rọ rẹ èmi nìkan fẹ́ máa dáwà kó rọrùn ṣùgbọ́n tó wà níjọ́ òbí rẹ̀ kìí àmà ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ó ní wọ́n mọ̀ sáfà kí ló fà á tí wọ́n mọ̀ sáfà wọn lè kó ìlú mọ̀ yìí nínú ìyọ̀ ẹ̀rọ ìdí sàánù ìlú ni ìṣèjì tó kálukú ìṣèjì tèmi tó ní lẹ́rù má ti kùn òun náà nìgbà lọ́jọ́ tá à ń sọ yìí ẹ̀ òun náà ní nafsi nafsi tó fi jẹ́rí àwọn ànábì ọlọ́run gbogbo wọn máa ti mímu wọn máa pariwo ní nafsi nafsi wọn ká lè kó wá yóò múra pé bóòlù ní kankan ti fẹ́ bọ́ lónìí nínú àti àná sọlá àwàlẹ̀ ọ̀sálàm wọn lọ lè bá àwọn ànábì ànábì adam alẹ́sálàm wọlé bàbá wa ẹ̀ wọ́n náà ló tẹ̀ wálẹ̀ láti bá wa fi ọlọ́wọ́ bá àlejò àdìgbò wàhálà yìí pọ̀ ẹ̀bẹ̀ tó ń bẹ̀ yìí ẹ̀bẹ̀ pé kó tẹ̀ sí dájọ́ ni o kéde pé ẹ̀bẹ̀ pé kó mọ́ fìyà jẹ mímọ́ wọn ò sì sí dájọ́ rárá ìdúró tó ń kálukú dúró ẹ̀yìn tí wàhálà ti pọ̀ jù tí a sọ ni wọ́n kálukú ó kálukú bóyá gbogbo ìlú àwọn ìgbà nílẹ̀ adágbó wọn bàbá wa àfihàn rárá o yóò ní ìdíjọ ìmọ̀tí ti bọ́ọ̀ yóò sì rí lónìí ẹ̀sẹ̀ tọ́lọ̀ wọn sọ àdéjọ láti yá àfihàn tó ti forí kì í yóò tún wá sọ pé ọlọ́run ní ti má débi igi mo débẹ̀ ẹ̀ mọ̀ yóò tẹ̀ yóò lù. wọ́n lọ fún wa mọ̀ lọ́ọ́ nípa ànábì wọ́n lọ́ọ́ nípa ànábì wọ̀rọ̀ yìí ẹ̀ ànábì wọ̀rọ̀ yìí yóò lọ́ọ́ nípa kíni yóò lọ́ọ́ náà ní tòun lọ́rùn ànábì wọ̀rọ̀ yìí mo parọ́ ẹ̀ ọlọ́run parọ́ ike ó rẹ̀ ń àbí ànábì wọ̀rọ̀ yìí alayhi salam nígbà tí wọ́n tọ́jú sá àáké àwọn òsà wọ́n ní yàrá ìtàló ṣe báyìí ìtàló sá àwọn òòṣà wa àwọn ọlọ́run àtàló sá ẹ́n alẹ́ ìgbà yẹn gbọ́dọ̀ fẹ́ bá fàádà wó kẹfí rò èyí tó dàgbà ní wọn yóò ṣe alẹ́ ìgbà yẹn ní ohun ọmọ tí wọ́n bá pàdé bẹ́ẹ̀ òun náà làwọn ìmúta alẹ́ ìsàlá bẹ́ẹ̀ alẹ́ ìyíṣà alẹ́ ìsàlá èyí tí wọ́n dá sí ìpínlẹ̀ ọlọ́run pọ̀ wọ́n pè mí lọ́lọ́run wọ́n pè mí lọ́mọ ọlọ́run wọ́n pè mí عيسى عليه السلام في سورة مائدة أنت قلت للناس اتقوني وأوحي إلى هذه من دون الله tọ́lọ̀ ọba àdékẹ́lá ti sọ bí ó ṣe níjọ́ bí àti àmọ̀ fún pé ó mọ̀ ṣàlẹ́jì àdébì ìta ṣé wọ́n ló sọ pé àtiwọ́ àdìyá rẹ kí àwọn àwọn kírísítẹ́nì kan mú yín lọ́rùn kọ́mọ pé àdébì ìta ti fi sí ìtí mo sọ fún wọn náà ní pé ẹ máa jọ́sìn fún àwa òun náà lọ́ba tó dá mi òun náà lọ́ba tó dá ẹ̀yin náà ẹ̀yìn anábìyí sá fi ara rẹ̀ débi pé pẹ̀lá máa ń tàwa fẹ́ẹ́ta ní ń ta áńdárọ̀ sí ìbà rẹ̀ yìí nígbà tó ti mú mi kó láàrin wọn wọ́n tó máa ń ṣiṣẹ́ láàrin. tó gbogbo àwọn anábì àwọn nǹkan tí àwọn òní kà fún pẹ́sẹ̀ ìtìjú ń bẹ káwọn anábì ọlọ́run kò dàbí àwa tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni tí òtún bá kó bí ẹsẹ̀ kò tún lójú sí gan pẹ̀lú ẹ̀ àdàbí sọ̀wọ́ àyìn ẹ̀rọ lè bá àdàbí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí bá lọ́jọ́ tá à ń sọ yìí àdàbí nìkan òun náà lọ́lọ́wọ́ bá àdìsọ́ lákún ní ọ̀dà láti ṣe ní láti ṣe bẹ̀. àdàbí ní òun wà lọ́lẹ̀ pé kálẹ̀ lábẹ́ àlàárà ìṣẹ̀lọ́rùn ànábì yóò yin ọlọ́run ànábì yóò fi ọlọ́run ànábì yóò ní pẹ̀lú àwọn ẹ̀yìn kan tó jẹ́ pé ànábì gan ni ọlọ́run yóò kọ́ ọ̀ngbà ọ̀ngbò tí màá. ọlọ́run bá àdìjọ ló wà tó bá àdìjọ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́lá pé sirikake ẹ̀ sirikake sẹ́lẹ̀ sọ̀rọ̀ máa béèrè tó bá fẹ́ béèrè àpọ̀ wọ́n ṣá tó ṣá máa sì pẹ̀ tó bá fẹ́ sí pẹ̀ á ti ní àgbà ìṣẹ̀rẹ̀ lónìí lọ́jọ́ bá ń sọ èyí ànábì nìkan ni oníkàlùkù nítorí kàlùkù ọmọ dìjà yíyọ̀hún òun náà ní kí ni nàfí nàfí ẹ̀mí ara ti nìkan òun náà ni so ọlọ́run bá àdìsí ọlá ya àwòrán ẹjọ́ òbí dàbí kíá mọ̀ fún wa bí ó ṣe rí kó ń kálukú fi mọ dédé bí ó ṣe ṣègbè jáyé ara rẹ̀. pété èyàn ti ké ó ti ẹ̀wọ́ tiẹ̀ tí otu torí pé ọmọ ni ọmọ ni tí wọ́n á ṣe kí ni tí wọ́n á máa nínú gbólọ tó wọ́ tiẹ̀ tí o torí pé ẹbí ni ẹbí ni tí o ṣe kí ni tí kẹ́yìn tọ́lọ́ ọba ìṣọ́lá ìwọ́n ni wọ́n fẹ́ ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam but àwọn fámìlì rẹ ní àwọn òṣèké ní àwọn òfarama ẹ máa gbọ́ kéèké ní ibi tí ó máa yín àwọn àwọn bàbá wa ní nínú ìdílé àwọn nínú ìdílé àwọn àwọn èèlò ìjáàbù gbàgede ẹ dákun wọn tó ti sọ ìjáàbù di èèwọ̀ ìdílé bí wọ́n ṣe máa ń ti àwọn nǹkan níbi àwọn nǹkan jíjẹ ẹ̀yìn àwọn ìjẹlá nínú fámìlì wa àwọn kì í jẹ ẹran kíníkà nínú fi ìwọ̀dílé wa ní ìjáàbù náà tó ní wá ń di ìwọ̀dílé báyìí subhanallah bẹ́ẹ̀ lẹ́wàá nítorí wọ́n nítorí ẹ̀sìn wọ́n sì máa gbégbé wọ́n máa gbógun jẹ àwọn èèyàn nínú ẹbí wọ́n tó bá wá nípa ṣe tó mọ̀ kó fẹ́ tẹ̀sí ọlọ́wọ́ bá lẹ́yìn ọ̀la nínú kó wá kù kó wá kó wá sì láì bí ṣe ẹbí ẹ̀rú bẹ́ẹ̀ bọ́ mú ni àbóṣe kí ni àbóṣe ẹ̀sìn ọlọ́wọ́ bá lẹ́yìn ọ̀la. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tí ó ní ìdí náà ti máa kan ilá ìjà àmọ́ àwọn bá nìyí òní gbà àwọn kálùkù ó ṣe kí ni wọ́n kálùkù ó mú kóró tí ẹni kọ́lá nìkan bá débi pé ìwọ̀n sọ fún ọmọ rẹ̀ pé tó bá jíjọ́ ògbé dàrú kìyàmá tọ́nà bá di ọ́ sọ pé mi ò ṣe à ẹ wo fíjọ́ tún láyà dé eré ipò ni wọ́n tiẹ̀ sí ipò lọ́wọ́ àgbẹ̀ǹgbà tí wọ́n fi mọ wá sí pé wọ́n á bí rọ́bà á lè rí àdébọ̀lọ́ lè tọ́ sẹ́ni gbogbo nǹkan aṣọ ìdájọ́ ayé di kí ni ìdájọ́ àìkìyàmá nígbà tó bá ṣe kí ni ọlọ́wọ́ àbí wọ́n àjọ lọ pé bàbá rẹ̀ wá ẹbílẹ̀ ìmú ni ó ṣe àbí ó ń kárí ojú àlùkìá mi ti bẹ̀rẹ̀ so ọlọ́run bá ní sọlá mẹ́sẹ̀gì ti ń bẹ nínú àwọn àyà yìí òun náà ní kékeré òun náà ní pé ẹ̀sìn ọlọ́run bá ní sọlá òun náà ní nǹkan tó gbégé nǹkan tó gbọdọ̀ sùn náà pọ̀ nítorí pé òun náà ní òmìnira ẹja tó wájú ọ̀gbẹ́rẹ́ ọ̀gbẹ́rẹ́ àwọn. àlẹ́ sọ̀rọ̀ wà lọ́wọ́ sẹ́lẹ̀mù àlejò ní àwọn nǹkan mẹ́ta kan bẹ tó jẹ́ pé ẹni tí nǹkan mẹ́ta yẹn bá wà lára rẹ̀ ẹni yóò sì máa rí adùn ìgbàgbọ́ wàjáde àti ìdíná aláwàtà ìmọ̀ ìmánì kágbọ́nà gbọ́ ó lè pé kì í ṣe ẹni máa wà á ìṣe bá ti dẹ́nu bá ti ṣe báyìí àmọ́ tí ẹ̀ bá gbọ́ lọ́wọ́ báyìí pẹ̀lú agbọ́ tí mẹ́rin bá lálàáfíà lára yẹn yóò sì máa rí adùn ẹ̀mí ẹ̀mí àwọn yóò máa wò ó ìyàgbé ìyá máa ń jẹ́ ọkàn rẹ̀ ti balẹ̀ kọ́lá àwọn ètùmọ̀ òfin ẹni yóò mọ̀ta ọlọ́rọ̀ ẹ̀ká sàánú rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ nìyà ń torí pé táwọn bí wọ ẹni tó ẹ̀ká sàánú òun náà ní pé lágbà tí ò lówó lọ́wọ́ nígbà tí òrìdí tí ò jẹ ṣùgbọ́n èyí máa ń di bẹ́ẹ̀ nù ọkàn rẹ̀ àlẹ́bí ní tí àwọn nǹkan kan bẹ́ẹ̀ tí máa ń bẹ́ẹ̀ nù ọkàn yẹn pẹ̀lú nǹkan mẹ́ta yẹn yóò mọ̀ sí kíni yóò mọ̀ sí jẹ́ adùn adùn ìmánì àlẹ́bí ní ayé fún ọlọ́run wọ̀rọ̀ sólù hó àhábà ilé yìí mímọ̀ sí wàhùn alákọ̀ọ́kọ́ òun náà ní tó jẹ́ pé ọlọ́run ọba àlejò ọlá àtàlẹ́bí sọ̀rọ̀ láwọn àlẹ́ wọ̀sẹ̀lá àwọn méjèèjì lè yẹn nífẹ̀ẹ́ sí ju ẹni tó bá yàtọ̀ sáà méjèèjì lọ. kéèyàn bá fi lè kéèyàn bá fi lè dé stéèjì yìí ẹ̀sìn ọlọ́wọ́ ọba àlejò ló rọrùn fún yìí. nítorí pé o ní máa wá ìyọnu ìyọnu ẹnì kankan àyàfi ìyọnu àwa. o ní ní lẹ́mìí pé o lè rí ìbínú lọ́dọ̀ ẹnì kankan àyàfi ìbínú ọlọ́wọ́ ọba àlejò lá ọwọ́ àti kí ni tó bá ti wá rí ọ̀nà ọlọ́wọ́ bá àdìsọ́lá tó bá ti wá ọ̀nà ọlọ́wọ́ bá àdìsọ́lá ọkàn yóò wá balẹ̀ ò ní rí ọnu láti máa wá ọ̀nà àwọn torí pé tí yẹn bá ti rí ọ̀nà ọlọ́wọ́ bá àdìsọ́lá tán ìyọnu àwọn èèyàn wà garanti fún yàn anabi sọ̀rọ̀ láwọn àti ọ̀sẹ̀ lẹ́m anabi ní tọ́lọ́wọ́ bá àdìsọ́lá bá ní ìfẹ́rù rẹ̀ rẹ̀ fàáfífà wọ́n náà fẹ́ràn rẹ̀ jìbìrì náà tó wá pè yóò wá pè láàrin àwọn ife ọlọ́wọ́n bá àlejò aláníbẹ̀ lágbájá o ẹ̀yin náà máa ń segin ní ẹ̀yin náà máa níbẹ̀ wọ́n tó wá jìbìrì náà tó wá pèpè sí láàrin àwọn èèyàn láyé ọlọ́wọ́n bá lágbájá gbogbo ẹ̀yin èèyàn ọlọ́wọ́n wá fi ìfẹ́ rẹ̀ àwọn èèyàn àtìfẹ́ wọn ṣùgbọ́n tó o bá rí ìfẹ́ àwọn èèyàn tó rí ìyọnu wa ìyọnu ọlọ́wọ́ garanti o ìyọnu ọlọ́wọ́ garanti nítorí pé ibi táwọn èèyàn ó máa ibi tí ìyọnu àwọn èèyàn ó wà ibi tọ́lọ́wọ́ fẹ́ mi àwọn òbẹ̀ kó o máa ṣe kíni kó o máa fa òfin ọlọ́wọ́ bá àlejò ọlá ẹ̀yìn kó o máa pa kókó ìtọ́nà ní ẹmọ́ ṣe kó máa ṣe ohun àfẹ́ràn rẹ̀ mọ́ ọ̀rọ̀ lákàtúnṣe lákàtúnṣe fún ọ ẹlẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wasallam ó nínú tí ẹ̀mọ́ bí yàtọ̀ gbàgbọ́ ayò ìfà ìmọ́rí á láàyò ìfòhó ìlà àdìlà inú tí ẹ̀mọ́ bí yàtọ̀ gbàgbọ́ òun náà kí ẹ̀mọ́ nípe èèyàn kí ẹ̀mọ́ wa nípe rẹ̀ torí kankan àti torí ti ọ̀la àlùkòbò ìlà kí ẹ̀mọ́ fẹ́ràn ẹ̀ torí tọ́lọ́wọ́ bá àdìsọ́lá nínú àwọn kẹtẹ́ ẹ̀mọ́ bí yàtọ̀ nígbàgbọ́ kìí ṣe pé torí àǹfààní kan àìmọye ọ̀rẹ́ lónìí tó jẹ́ pé ọ̀rẹ́ àǹfààní ọ̀rẹ́ ọwọ́ èkó lára yìí ń bá ní ńlá ni ọ̀rẹ́ ẹsẹ̀ gìrìgìrì ilé àjọ̀fẹ́ ni bí ọba tó máa wí wọ́n ní ẹsẹ̀ gìrìgìrì ilé àjọ̀fẹ́ àjọ̀fẹ́ kú ààrẹ nìkan ààrẹ nìkan mọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ṣe rí láyé lónìí òun òun náà ló fà á tó jẹ́ pé irú àwọn ọ̀rẹ́ tó bá rí bẹ́ẹ̀ àǹfààní tí máa retí níwájú wọlé wọlé tí ọba ti rí ẹni tó bí tó lè fi mọ́ tó lè kó tó lè mọ́ lọ àmọ́ ọ̀rẹ́ tí ẹ máa ń bá mi ṣe torí tọ́lọ́ ọ̀fà àdìjọ́lá kọ́dà kọ́rẹ́ èèyàn olóró tó mọ̀ fún yàn kò ní bọ̀ rẹ jẹ́ kò má ra pàdé kankan nígbà tó jẹ́ pé ọ̀rẹ́ tí wọ́n bá aṣọ tẹ́lẹ̀ gan ṣe torí nínú tí máa orí àgbàgbọ́ òun náà ti ní tí èèyàn máa fẹ́ràn yàn tí èèyàn máa fẹ́ràn yàn torí kankan àti torí òun náà ni kéèyàn ó kórira á ń yẹ pé kéèyàn ó padà síbi kíni níbi ẹ̀bọ àwọn téèyàn ti túbá kó bẹ́ẹ̀ téèyàn ti ní nǹkan yóò dáa kò dáa náà lómi bílẹ̀ ẹ̀bọ kò dáa náà lómi bílẹ̀ kúkúrú kò dáa lómi bílẹ̀ ẹ̀ àwọn tẹ́ àyíjọ́ kan à ń ṣe àdádálẹ̀ lẹ́sìn ó pa gbogbo ẹ̀sìn nítorí kíni ó pa á sì nítorí tọ́lá tó bá pa á sì nítorí tọ́lá ọ̀sán nínú tó fi máa rí àdùgbàgbọ́ òun náà ní pé kó máa kẹ́lẹ́ bó ṣe máa kó ìlà kó jù ọ̀sìn náà ọ̀sẹ̀ tí ó gbọ́n náà ti fi ara rẹ̀ níbù tí ò ní kò máa lọ. bí ẹ̀ ṣe ń kó ìlà ń pé kí n má ju ọ nípa ìjọ ìgbéra ìsì yá mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn máa kó ìlà kéèyàn má padà kéèyàn padà sínú bàjẹ́ bó bá ṣe òkú tóbi tó gbogbo bàjẹ́ bẹ́ẹ̀ bá ti kú lórí ẹ̀ ó bẹ̀ láti orí ẹbọ ni àgbáríkà kó náà ti bọ́ọ̀lù pàmẹ́nu wà wà lẹ́yìn kò sẹ́ni tí ò sí ní tàn pé à ah, à ń ti àbúrú báyìí tí ò dáa tẹ́lẹ̀ kó tóbi pé àánú ọlọ́run ti pa bá wa

àwọn nǹkan tí ẹ̀ máa fi kékeré tí ẹ̀ máa fi rí adùn ìdíbàgbọ́ yìí so látara ìdílé yìí mẹ́tẹ̀ẹ̀jì sóra yìí kò náà níta sọ yẹn ni pé gbogbo nǹkan tá a bá ṣe ẹ̀ kájú kó jẹ́ pé dáàmú láti síwájú wa kò náà ní kíni kò náà ní ẹ̀sìn ọlọ́run bá ìjọ lá ọlọ́run ká gbé síwájú tá a bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo tá a bá ṣe tí bá bẹ láàrin wa yóò pẹ́ ẹ̀ kò yóò kò láyé nìkan yóò ti tó abẹ́ àwọn sùhánù wọ̀ tààlà kí ọmọ sàtì fi ẹsẹ̀ wa ní orílẹ̀ àti sọ́lá wa ní sọ́lá abẹ́ wọn balẹ̀ jọra ọmọ sàtì àwọn olùdó rẹ̀ ló ti ká tẹ̀lé ó jẹ́ àwọn bàjẹ́ bàjẹ́ ọmọ balẹ̀ jọra tó fi ájì nà sí iná wọn ní ìlà ìfọ̀rọ̀kọ́dọ̀ àlẹ́ صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك